الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الأدب المفرد يجب على إتام ذلك لولا ما يقول لكم أجوكا إلي تأكي مسلم يقولني أو إتام جيكو تيا في بلاي في بسايا في دارا تيا مالو تيا لما يين في توب إليتي الإمام البخاري رحمة الله عليه تنقجو أتي سورانيك آية تنفسي أقولي أتي أديث على قفو إليه تتالي أسرقي آية أتي أديث ìkíní kejì wọn dá lórí kásẹ dáadáa sáwọn òbí wa méjèèjì tọba tún wá padà sẹ́yìn síbi àyà tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ eléyìí ti ṣe ọ̀rọ̀ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa wa wassayna al-insana biwalidayhi وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون آية أجاك كجو من سورة العنكبوت آية هنا الإمام البخاري رحمه الله سياق ولي أبلا لكم من تراري أستسي على إكوكو لولي آية نيجو قوات ساجو ما في كنت أكفر سي òun náà ní pé àwọn olùmọ̀ nípa tafsir wọ́n sọ pé àyà yìí ńṣe ló sọ̀kalẹ̀ nítorí ìyá Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu. wọ́n nígbà tí Sa'ad ibn Abi Waqqas tó gba Islam ọ̀kan nínú àwọn ará Mẹ́kà òní Sa'ad ìyá rẹ̀ sì jẹ́ ọ̀sẹ̀bọ̀ ìwádìí tiẹ̀ fi hàn wípé bí oníwá ti ṣe gba Islam tẹ́lẹ̀yìn gba Islam tí Islam tàn kálẹ̀ kókó ìyá Sa'ad yìí wọ́n àrí nínú àkọọ́lẹ̀ kó gba Islam ìyá yìí wọ́n aránṣẹ́ pé Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ó ní mo gbọ́ pé o ti fi ẹ̀sìn àwọn bàbá rẹ sílẹ̀ o ti gba al-Islam mo sì gbọ́ pé wọ́n lọ sọ pé ẹ̀sìn rẹ tó gbà ó ní kí èèyàn jẹ́ni tí ó máa bọ̀wọ̀ fóbi rẹ̀ kó jẹ́ni tí ó máa gbọ́rọ̀ sóbi rẹ̀ lẹ́nu ǹjẹ́ tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ìní gbà àfi kó fi Islam yẹn sílẹ̀ ìní gbà àfi kó fi Islam yẹn sílẹ̀ wọn náà ló sì ti sọ pé ẹ̀sìn rẹ ní kẹ́ máa gbọ́rọ̀ sóbi yín lẹ́nu kó tó di pé Sa'ad ó fèsì sí nǹkan tí ìyá rẹ̀ sọ ọlọ́run lẹ́dàá wa wá sọ àyà yìí kalẹ̀. ìwọ sọ́yìnà ìnsẹ́nà bí walidayhi husna á ti pọ́ ọmọ èèyàn láṣẹ pẹ̀lú pé kó máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì. ṣùgbọ́n dáadáa eléyìí tá a ní ká máa ṣe sóbì wa méjèèjì yìí báyìí ó ní ṣe pẹ̀lú nǹkan tó ṣe pé ṣíṣe rẹ̀ kọ̀tà kò fi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ́yẹ àwọn òbí tọ́nà wọn bò ó tí ì ṣàánú àwọn pẹ̀lú Islam eléyìí tọ́nà ti fi ṣàánú àwọn ọmọ làwọn ọmọ wò ó pé àyàfi tọ́mọ bá tó báwọn ṣe ń táwọn ń ṣe àfi tó bá tó báwọn ṣẹ̀sìn táwọn ń sìn àfi tó bá tó báwọn gbé irú ìgbésẹ̀ táwọn ń gbé táwọn tó kà kọ́ ọmọ dáadáa ọmọ tí ń gbọ́rọ̀ ẹ sì mọ̀ pé ńgbà tí Islam ti dé ń ló dé ká mọ ọ̀tún yàtọ̀ sósì èyí tó dáa yàtọ̀ sí èyí tí ẹ̀sìn yàtọ̀ sẹ́sìn torí délé ìsìláàmù kò fààyè sílẹ̀ fún òbí kankan láti wá máa gun ọmọ garagara lórúkọ pé gbọ́rọ̀ sí mi lẹ́nu gbọ́rọ̀ sí mi lẹ́nu ká wá máa pọ̀ ọmọ lọ síbi ìkọsẹ̀bọ̀ sọlọ ìṣesí àti ìwà tó lè mọ ọmọ wọ̀nà rọrùn ọlọ́run wa wá kó àwọn òbí níjànú fún ọlọ́mà wípé ìgbọ́rọ̀ sí mi lẹ́nu àwọn ọmọ yín ó ní í ṣe pẹ̀lú wípé àwọn ọmọ wọn ò gbọ́dọ̀ ṣe àṣejẹ́ wọn ò gbọ́dọ̀ ṣe àṣefẹ̀sìn sílẹ̀ wọn ò gbọ́dọ̀ ṣe àṣelòdì sí òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún jẹ́ ìkóni níjànú fọ́mà ló kọ́ ọmọ gbọ́rọ̀ sóbi lẹ́nu gẹ́gẹ́ bí àṣẹ tọ́lọ̀ ń fi pa mí kọ́ ọmọ wọn á rò yí pé ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí wọn kò là ní wọn là ọlọ́ni wa in jahadaka li tushrika bi ma laysa laka bihi ilm. ayé bá mọ̀ tí wọ́n bá ti gbìyànjú pẹ̀lú ẹ tí wọ́n fòrò ẹ̀mí rẹ lórí wípé kí ìwọ náà kọ́ wá fi nǹkan kan ṣẹbọ gẹ́gẹ́ báwọn ṣe ṣe ń ṣe kèfèrí wàá bá mi fi nǹkan kan sorogún eléyìí tí ìwọ ọmọ nípa rẹ̀ eléyìí táwọn bàbá àtìyá rẹ̀ sì ń bá ká fala tuti'huma ọlọ́lọ́ gbọ́dọ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu gbà yìí o àìgbọ́rọ̀ sí wọn lẹ́nu gbà yìí ló túmọ̀ sí pọ̀ ń tẹ̀lé tọ̀lọ̀ nítorí pé a kì í tẹ̀lé yàn lọ síbi tá dẹni ti ń sẹ́lọ̀ innama ta'atu fil ma'ruf níṣẹ́ là máa gbọ́rọ̀ sí ni lẹ́nu lópin ìgbà tí ọba tó bá pa wá láṣẹ pẹ̀lú nǹkan tó ṣe pé kọ̀tàkùtọ̀ lọ nínú ẹgbà wa mi la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq àgbọ̀dọ̀ gbọ́rọ̀ sẹ́ni kẹlẹ́nu ní ìgbọ́rọ̀ sẹ́ni lẹ́nu tí ó mú ni dání sí ń sẹ ọlọ́run ẹlẹ́dàá wa ilayya marji'ukum ọ̀dọ̀ èmi nìkan náà lẹ́ fàbọ̀ sí ọ̀dọ̀ èmi ọlọ́run ọba nìkan náà lẹ́ fàbọ̀ sí. adúpẹ́ fọlọ́n tó ṣe wá mùsùlùmí àyà nítorí lédè lárúbáwá ilayya marji'ukum hasran wa qasr ó fi hàn yín pé bẹ́ẹ̀ náà ni kò lè rí bá mi ọ̀dọ̀ ọlọ́nìkan láfàbọ̀sì bítùmá rẹ̀ ṣe jẹ́ ni kì í sọ̀dọ̀ ẹlòmíì nítorí wọ́n lè sọ lédè lárúbáwá pé marji'ukum ilayya ọ̀dọ̀ mi lẹ́ padà sí èyí tí kò lé àti padà sọ́dọ̀ ẹlòmíì náà tí ò lè dànù ṣùgbọ́n ilayya marji'ukum ọ̀dọ̀ mi nìkan lẹ́ fàbọ̀ sí kì í sọ̀dọ̀ ẹlòmíì eléyìí túmọ̀ sí pé ìjà tó bá ṣẹlẹ̀ láàrin ọmọ àtàwọn òbí rẹ̀ tí wọ́n pè lọ sí di kọ́sẹ́bọ sọ́lọ́ ìjà ilé mọ́kànláyé ọ̀dọ̀ ọlọ́run ọba ni ó ti tán ilẹ̀ yíyá ọmọọrùn jẹ ọ̀kan gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe sọ ni wípé lakum dinukum waliya din hasran wa qasr lakum dinukum torílẹ̀-èdè lárúbá wọ́n lè sọ pé dinukum lakum wa dini li ṣùgbọ́n gbà wọ́n ti ti tí ó yẹ kó wá sẹ́yìn wá síwájú ntí wọ́n ń ń bẹ ni pé kò lè jẹ́ bá mi àfi bá a ti ṣe sọ yìí àbí ta lẹni náà tẹ rò pé èèyàn fàbọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tẹ bá kú ta ló sànà ta nǹkan míì tẹ̀ fi ń ṣẹbọ sọ́lọ̀ tó fi yín láyà balẹ̀ pọ́dùn lẹ́ padà sí lẹ́yìn ìgbà tẹ bá kú. ilẹ̀ ìyàmọ̀ rojẹ́ òkun ọ̀dọ̀ ọlọ́run nìkan ńlẹ́ fàbọ̀ sí ìfinilọ́kànbalẹ̀ ńbẹ́ńbẹ́ fẹ́ni tó bá tẹ̀lé tọ́lọ̀ pé ọlọ́run ọba ni màá fàbọ̀ sí kí ló wá fẹ́ máa fún àwọn ẹni tó jọ̀tọ̀ ọlọ́run àwọn ẹni tí kò tẹ̀lé tọlọ́run àwọn ẹni tó ń fagbọn ọlọ́run ọba ayé aláyé wípé ilayya marji'ukum ọ̀dọ̀ mi nìkan iná lẹ́ fàbọ̀ sí okùnbi tẹ́ sábà okùnbi tẹ́ sá lọ eléyìí tó ti pé tó ní làákà ìbáronú nípa rẹ̀ ẹ̀yin bàbá màmá tẹ̀sí ń bẹ lórí pàǹsẹ̀ bọ́ sọ́lọ̀ ẹ̀ pàtì torí pọ́dọ̀ ọlọ́run la fàbọ̀ sí. ẹ wá ní ọmọ eléyìí òòsà bùnmi ni fámú ìwà ni torí ẹ tẹ́ ẹ bá bá a sòòsà ó lè padà tẹ́ ẹ bá ti torí rẹ̀ bọ́fá ọmọ yín lè pòórá ó lè kú mọ yín lọ́wọ́ ẹ sì fẹ́ kó ọmọ ẹ máa tara yín jẹ Ta ni fana ti bunni lọ́mọ tani òsànà tọ́sọ̀ yín lọ́lọ́mọ ẹ ń tanra yín dànù ọlọ́run ẹlẹ́dàá ló máa ń dẹ́dà ọlọ́run ẹlẹ́dàá òun ló lẹ̀dà ẹ̀dá ò ní kankan nínú ilé ayé yìí ọlọ́run ọba ló ní gbogbo wa. ilẹ̀ iye ọmọ rùjẹ̀ òkun ọ̀dọ̀ èmi ọlọ́run ọba nìkan lẹ́fà bọ̀ sí fọkùnlẹ́bí òkun bímọ kùn eléyìí tó túmọ̀ sí pé gbogbo ń tà ń ṣe láyé ìwọ tó ń tẹ̀lé tọ́lọ̀ àṣepamọ́ ni tó o bá ṣe nítorí ti Allah wà á rí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí gbogbo ń tà bá ṣe nítorí rẹ̀ kì í gbé ìwọ tó ń sìn sẹ́lọ̀ tọ̀tà tọ̀tà pásítẹ̀ tí ì tẹ̀lé rántí pé gbogbo ń tó ń sìn náà àṣepamọ́ ni àṣegbé kan sí. tó bá ti torí pé tí ọmọ bá jí ọ tó bá di lọ́la òkèèyàn torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nǹkan kan kì í sọnù lọ́dọ̀ tiẹ̀ èsì bí àwa ti ṣe rí láwọn orílẹ̀-èdè wa gbogbo tẹ́pẹ́ tí iléeṣẹ́ kan bá wà táwọn máa ń ṣèwádìí nípa àwọn ọ̀ràn táwọn ọ̀daràn dá táwọn kó fáìlì wọn jọ tó bá kú dẹ̀dẹ̀ tí wọ́n gbọ́rọ̀ rẹ̀ jáde tí etí ara yẹ pé kí wọ́n gbọ́n tó ṣe kí ló sì ti lè ti jóná níléeṣẹ́ náà bá gbiná tó irú ìta máa ń ṣe nílé ayé nìyẹn kò síbi tí fáìlì lè gbà tó lè gbiná lọ́dọ̀ ọlọ́ ọlọ́run ló ń fún wa nírò nípa níta gbélé ayé sí oríire fáwọn ọmọ tó ń gbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu láti tẹ̀lé tẹ́ńtẹ̀lé táwọn òbí wọn lópin ìgbà tí ń táwọn òbí wọn tó fi ń pa wọn láṣẹ tí ò takùtọ̀ lọ yóò sì takùtọ̀ nàbà Muhammad sallallahu alayhi wa sallam oríire fọmọ tọkọ láti tẹ̀lé tòbí rẹ̀ tí ń fa lọ sídìí kọ́ wá ṣẹbọ kọ́ wá sóòṣà ní ìgbà tó ṣe pé ọmọ kọ̀ jálẹ̀ ó lòun ò lè ṣẹbọ òun ò lè sóòṣà mùsùlùmí lòun ò sì lè fi Islam sílẹ̀. alimami Bukhari wa ni wọ́n mú ẹgbàá wa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wa ẹgbàá wa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí وقبوا واني حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا يعلى بن, يعلى بن عطاء عن أبي عن عبد الله بن عمر رضي الله عنهما قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد إجواي الإمام البخاري جوا موقوفا نيجوا قي ورا sàábì ni sàábì tó sì wà nínú onani abdullahi bin umar abu abdulrahman oni sahabi tó wà mbẹ eléyìí tó túmọ̀ sí pé hadal kalamu mawqufun ala abdullahi bin umar ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a gbà wá kọ̀rọ̀ abdullahi bin umar ṣùgbọ́n lẹ́yìn àwọn ìwádìí ó hàn wípé ẹgbàá wáyé tún wá láwọn ọ̀nà míì ọ̀nà tó fi hàn wípé ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ọ̀rọ̀ yìí kò sí nínú ọ̀rọ̀ tí ìyẹn kan lè fi agbárí rẹ̀ lásán gbé kalẹ̀ nítorí pé ọ̀rọ̀ tó wúwo gidigidi ni ọkọjá ń tá a lè pé ọgbọ́n orí mi ló bì í kí ni túmọ̀ rẹ̀ wọ́n ní rẹ́dọ̀ rọ́b fi rẹ́dọ̀ lùwárì ìyọ́nú olúwa ó ń bẹ nínú ìyọ́nú òbí wọ́n sọ́kọ̀tò rọ́b ìbínú olúwa fi sọ́kọ̀tò lùwárì ó ń bẹ nínú ìbínú òbí. ṣùgbọ́n ìgbà tán ti gbé wá báyìí ìtumọ̀ rẹ̀ ni pé alimami Bukhari ń tó ń rí gbà wá tó sì fẹ́ kọ sílẹ̀ sínú tíra rẹ̀ yìí òun náà ni ọ̀rọ̀ yìí tí wọ́n fi tì sọ́dọ̀ Abdullahi ibn Umar eléyìí tí ò túmọ̀ sí pé kò rí mi náà eléyìí tá a sọ pé wọ́n gbà wá títí dọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó ṣeéṣe pé ọ̀kan nínú àwọn ẹni tó gbà wá lọ́dọ̀ Imam Bukhari torí májàmú tí Bukhari tó fi máa ń kọ àdé pàápàá jùlọ nínú sàhíhì rẹ̀ àwọn májàmú yẹn le díẹ̀ bó tilẹ̀ jẹ́ pọ̀ dẹ́wọ́ rẹ̀ díẹ̀ nínú tírà rẹ̀ yìí ṣùgbọ́n ẹ̀gbà wa ó ti wá títí dọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ìtumọ̀ yìí látọ̀dọ̀ abdullah ibn amur ibn al-aas radiyallahu anhuma. eléyìí tí alimami ibn hibban rahimahullah tí wọ́n gbé jáde nínú tírà wọn sahih ibn hibban gbólóhùn ó sì ṣe wá ń bẹ̀rẹ̀ ridha allahi fi ridha al-walid wa sakhatu allahi fi sakhati al-walid ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ àti tí wọ́n ní ibn umar sọ yìí ó náà ní allah dípò arab allah lọ́wọ́ nínú ẹgbàá wa tó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ar-rabb ló wá nínú ọ̀rọ̀ tó wá ní abdullahi ibn umar sọ. lábẹ́fẹ́ wọ́n máa ń sọ pé irú ọ̀rọ̀ báyìí tí ò ṣeé ṣe kéèyàn kàn sọ látàrí pé ọgbọ́n ló mu wá òye ńlá fi gbé kalẹ̀ wọ́n máa ń sọ pé mawqufun lahu hukmu ar-raf' ọ̀rọ̀ tá a pè lọ́rọ̀ sàhábì ni ṣùgbọ́n tó ní báwo ni a tún ti rí gbà látọ̀dọ̀ anábì gan sallallahu alayhi wa sallam yàtọ̀ sí pé al-imam ibn hibban rahimahullah ó fi hàn kó fẹsẹ̀ rìn lẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ nípa hadith mi àwọn náà tún ṣàfihàn kíkó fẹsẹ̀ rìn lẹ̀ nínú wọn ní kọ̀pẹ́ kó jìnnà wọn náà ni sheikh nasiruddin al-albani rahimahullah àwọn náà sọ kó fẹsẹ̀ rìn lẹ̀ kẹ́ẹ́ bó ti ṣe wá nínú tírà wọn sahihul jami lábẹ́bẹ́ eléyìí ó fi hàn yìí pé ipò àwọn òbí wa tún ga púpọ̀ ipò wọn ga púpọ̀ àkọ́kọ́ ìyàtọ̀ tí ìyàtọ̀ gbólóhùn tó wà láàrin ẹgbàá wa ti abdullahi ibn amr àti ẹ̀gbà wa tí wọ́n gbà wá pọ̀rọ̀ abdullahi ibn umar ni kìí ṣe yàtọ̀ torí allah òun náà ni arab arab òun náà ni allah walillahi al-asmaa al-husna tad'uuhu biha tọ́lọ́n làwọn orúkọ tó rẹwà jù torí náà ẹ máa fi pe ọlọ́n àti màá pé arab tó bá ti lè gba wọn à lè lò fún kàmí yàtọ̀ sí allah rabbul alamin torí ẹ̀ orúkọ olúwa ẹlẹ́dàá wa òun arab ìtumọ̀ rẹ̀ lédè yorùbá olúwa olúwa torí arab ẹni tó ni wá ẹni tó ni gbogbo nǹkan òun náà ni Allah a sì ti mà nínú tawhid lọ́dọ̀ àwọn ahli sunnati wal jama'a wípé jíjẹ́ tí ọlọ́run ẹlẹ́dàá wa Allah tó jẹ́ olórúkọ púpọ̀ kò sọ di púpọ̀ kórúkọ pọ̀ kò sọ ọlọ́run ọba di púpọ̀ nítorí pé at-ta'addudu fil asma la yastalzimu at-ta'addudu kórúkọ pọ̀ kò sọ ẹni tí ó ń jẹ́ àwọn orúkọ tó pọ̀ náà di púpọ̀ oní allah oní arrahman oní arrahim oní asalam oní almu'min oní almuhaimin oní alaziz aljabbar almutakabir albari almusawir alkhaliq ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn orúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa pọ̀ walillahi al-asma'ul husna fad'uuhu biha. eléyìí ti ń bẹ nínú orí pa ohun tẹ́sán islam tó rí ṣe lára àwọn èèyàn tó di mùsùlùmí ọkọ wọn lẹ́kọ̀ọ́ wọ́n yí ìkoro tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn lárúbáwá wọ́n mọ Allahu Rabbul Alamin sí Allah wọ́n sì ti mọ̀ sí Allah ṣáájú kọ́lọ́n tó rán nàbì sallallahu alaihi wa sallam sí. torí ẹ̀ lẹ́sẹ̀ rí látàrí jahiliya àwọn èèyàn jẹ́ Abdullah bàbá ànábì wa Abdullah ní jẹ́ wọ́n sì ti bí látàrí jahiliya kí Islam tó dé. bẹ́ẹ̀ náà ni Abubakar as-Siddiq radiyallahu anhu Abdullah ló kọ rẹ̀ wọ́n ti bí látàrí jahiliya kó tó ti pẹ́ sí Islam dé. ṣùgbọ́n yẹn ti torí ẹni gbà tí islam wá dé tán pátá nàbẹ muhammed sallallahu alayhi wa sallam ti ń sọ nínú àdúrà rẹ̀ pé ya allah ya rahman onídó mẹ àmọ allah tani rahman tóbi oníkàwọ ọmọ pé láta oníkàwọ pé ọzà oníkàwọ pé manata tàtúndì ń jẹ arahman ọlọ́wọ́n bá wa sọ àyà kalẹ̀ kò lè dùn allah awo dùn rahman ayé máa dàdúró fẹlẹ ol asmaa ol xus wa pé ẹ pè ní allah tó bá pè ní arahman èyí yòówù ọba wù yẹn ti pè nínú àwọn orúkọ rẹ̀ tó dájú èdè bí yorùbá o bá sọ pé tọ ìwọ ọba ìn ìwọ ọba ìn ìn ìn eléyìí sọkúsọ nù o èyí yòówù ọba wù yẹn ti pè nínú àwọn orúkọ rẹ̀ tó dájú ẹ lọ mọ̀ fún ló ní àwọn orúkọ tó rẹwà jù. torí ẹ olúwa ẹlẹ́dàá ni ọ̀rọ̀b ìyẹn lè sọmọ rẹ̀ ní abdulrọ̀b kẹ́ bá ti lè sọmọ ní abdullah ìyọnu ọlọ́ ìyọnu olúwa ń nínú ìyọnu òbí eléyìí tó túmọ̀ sí pé tá a bá fẹ́ rí ìyọ́nú ọlọ́run ẹ jẹ́ á wá agbára wíwá ìyọ́nú àwọn òbí wa ẹnikẹ́ni tó bá fẹ́ rí ìyọ́nú ọlọ́run kó wá agbára rírí ìyọ́nú òbí rẹ̀. bákan náà wa sakhatu rabb fi sakhatil walid bẹ́ẹ̀ bá sì fẹ́ rí ìbínú ti olúwa ẹ lè wá agbára rírí ìbínú àwọn òbí yín eléyìí túmọ̀ sí pé méjèèjì wọ́n dì mára wọn. ẹnikẹ́ni tó bá ṣe àṣírí ìyọ́nú òbí yóò rí ìyọ́nú ọlọ. ẹnikẹ́ni tó bá sì ṣe àṣírí ìbínú òbí yóò rí ìbínú ọlọ. ìgbà tí wọ́n á sọ pé rìbọ̀ rọ́b fi rìbọ̀ wàlì. àlùwàlì lédè lárúbáwá bàbá ló ń jẹ́ bẹ̀. màmá wa ń kọ́ ṣé kéèyàn bá wá ìyọ́nú ìyá rẹ̀ tó sì rí ìyọ́nú ìyá rẹ̀ ṣé kò lè tara rẹ̀ rí ìyọnu ọlọ́run téèyàn bá sì wá bínú ya rẹ̀ tó rí bínú ya rẹ̀ tí ò lè tara rẹ̀ náà rí bínú ọlọ́run á sọ pé kò sí yàtọ̀ láàrin bàbá àti ìyá nínú eléyìí bí ẹlọ́gọ́ ẹlẹ́sàárẹ̀ pẹ̀lú títí nǹkan tó fẹ́ pín wọn sí méjì pẹ̀lú títí dànù nítorí pé bíbí ni bàbá bí wa tó fi jẹ́ bàbá tí bàbá wa jẹ́ pé bíbí ló ń bí wa tó fi jẹ́ bàbá bàbá tí ò lóyún wa báwo wá ní tó lóyún wa báwo ní tó bí wa bóòlù òun ò ṣe ní jóbi torí rẹ ajẹ́ pé ìyọ́nú torí ẹ̀ láti máa túmọ̀ sí òbí ẹ má sọ pé ìyọ́nú ọlọ́run ó ń bẹ lára ìbínú ọlọ́run ń bẹ lára ìbínú bàbá rárá o a sọ pé ìyọ́nú olúwa ó ń bẹ lára òbí ìbínú olúwa ó ń bẹ ìbínú òbí ṣùgbọ́n o àdéhùn yìí ká má sì gbọ́ o ìyọ́nú òbí tá à ń sọ̀rọ̀ ń bí eléyìí tó lè jẹ́ sábàbí látàrí wípé o ò ṣe ń tó lè mú ọ lùgbọ́ lọ nítorí pé ń bẹ́ẹ̀ náà àwọn òbí jẹ́ pé ń tó lè jẹ́ kọ́ yọ́nú sí ọ náà ní kó ọmọ ara gbó fún un láti gbàdégbà sílẹ̀ ìyá wa sọ pé bọ́ba ti yọ́nú sí ọ látàrí pé ọ̀rọ̀ agbó fún ọlọ́run yọ́nú sí ọ láíláí ó sì ń bẹ́ẹ̀ náà òbí tó ń tó lè jẹ́ yọ́nú sí ọ náà ní ọmọ bá gbàṣẹ́ wó wá ń gbà kí gbà ẹlòmíì bẹ́ẹ̀ náà òbí ni pé ìwọ lọ́mọ bá daṣọ fún egun òun náà ni pé wọ́n máa bá wọn ṣayẹyẹ àjọ̀dún ọdún orò ọdún ẹbọ eléyìí tí wọ́n máa ṣe lágbègbè ibi tóbi rẹ̀ wà gbogbo eléyìí èèyàn lè fi rí ìyọnu ọlọ nítorí pé wọn kì í rí ìyọnu Ọlọ́run látàrí ṣiṣẹ́ lọ sọ eléyìí túmọ̀ sí pé ìyọnu Ọlọ́run tá a máa rí látara ìyọnu òbí òun náà ni ìyọnu òbí tá a rí bọ̀nà ṣíṣe nǹkan tí ọ̀tà lọ ìyọ́nú òbí tá a rí gbọ́nà ṣíṣe nǹkan tó ṣe é pé àfi ló gba òfin ọlọ. bẹ́ẹ̀ náà ni ìbínú ìbínú òbí àyàn lè rí ìbínú òbí mi látàrí pé bẹ́yà èèyàn ń takò bí òbí tó fẹ́ mu sìgá èèyàn ń takò pé wàhálà lẹ fẹ́ dálẹ̀ yìí o ẹ fẹ́ káwọn ọmọ ọmọ wa sanwó ọjà tààrà lọ́jọ́ iwájú pẹ̀lú sìgá tẹ̀ mú yìí ńgbà tí àlàáfíà yín tó bá di fíafíà òbí sì lè máa sọ wípé rárá òun ló ń ní èéfín tó ń fa amú tó ń ṣe ń fa akùn òun ló ń sì lára bí nǹkan bá sáré òun ní nǹkan ṣe àti pé sẹ́nìkan bá túbọ̀ sọ̀rọ̀ mọ́ mùsìgá mọ́ òun ó ṣe pé ẹ̀yin ò sì yé bá sọ̀rọ̀ mọ́ mùsìgá mọ́ lọ́ba ṣe pé. sọ eléyìí òbí ti bínú lódodo ṣùgbọ́n nǹkan tó ti torí rẹ̀ bínú ìyọnu ọlọ́ọ̀lẹ́ torí ẹ̀kọ́ bínú ọmọ wa sì gbọ́ yé máa lérò pé gbogbo rádaràda pálapàla ránran tó ń ṣe tọmọ ọba ti bó ń ṣe òun ó bínú sí yóò sì tara rẹ̀ rí bínú ọlọ kò lè tara eléyìí rí bínú ọlọ. ọmọ tó bá kó bí rẹ ó ń pè ọ lọ sí di kò ṣe ìwọ ọ̀fẹ́ sí. gẹ́gẹ́ bí àwọn ọmọ táwọn mú lórí táwọn mú lọ́rùn táwọn sọ fún ọkùnrin sí lọ́rùn wọ́n máa bọ́ bọ́rọ́ yóò mọ sèse pé bàbá òun ọ̀gbọ́n tó àti pé àgọ́ ń dà yóò ń láwọn ìwà ń bò ń sọ̀rọ̀ sọ̀láàtì sọ̀láàtì sọ̀láàtì ń gbogbo ògbà ṣé ẹ̀yin mọ mẹ́jẹ̀mú tó ń ti bọ́ lọ́n dání wípé ọjọ́ àárọ̀ òun ní ti sin náà ọjọ́ ọ̀sán òun ní ti sin náà ó dìgbà tó bá dọjọ́ alẹ́ á ní mẹ́jẹ̀mú òfò. àbáwọn ọmọ tó ti pa àmọ́ mú lórí mú lọ́rùn wípé kó o ṣe nǹkan tí ó wúlò fún ọ tí ó jọ da fún yóò sọ dẹni tí ń kí ọ̀rọ̀ Ọlọ́run lóru àti lọ́sàn orí púpọ̀ wà fún ọ nínú ìgbésí ayé orí púpọ̀ yóò máa bẹ gbogbo ibi tó bá wà torí pé khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹni tó lóore jù nínú yín yìí ṣe pé mo jẹ president yìí ṣe pé mo jẹ governor yìí ṣe pé mi ní chairman local government gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń kà fún kọjá mọ ká khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama láti ẹnu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó lóore jù nínú yín pátá korongodo lẹ́ni tó bá kọ́ nípa alukur'an tí ó sì fi máa yìí òbí rẹ̀ wá ń sáré oore yìí fún ọ wọn fẹ́ kí wọn náà gbẹ̀yìn nínú oore yìí kódà ó lè ti bọ́ mọ́bì rẹ̀ lọ́wọ́ tó jẹ́ pé irú oore yìí tó a lè pé kí ẹ ti gbé ń bẹ̀ ṣùgbọ́n kò fẹ́ irú tó ṣe òun ṣe ọ bàbá yìí wá ń dùn ọ wọ́n mú ọ lórí wọ́n mú ọ lọ́rùn ọ bọ́ bọ́rọ́ ìwọ ní dáadáa tó ń pè ọ lọ sídìí rẹ̀ kọjá mọ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ òbí sì náwó lórí bó ti ṣe jẹ́yàn gidi o nípa tọ́lọ̀ ó wá jẹ́ pé rádaràda fíìmù òfò bọ́ọ̀lù ránù ni wọ́n fi gbogbo ayé tiẹ̀ mójútó òbí wa bínú sí ọ so irú àwọn eléyìí òbí wa bínú sí yàn èèyàn lè tara rẹ̀ rí bínú ọlọ wọ́n pè ọ lọ sídìí dáadáa wọ́n sọ pé rẹ gbé ni wọ́n fẹ́ sí akramakumullah nínú tawhid a rí i pé hadith yìí ó fẹsẹ̀ nǹkan méjì rinlẹ̀ nínú àwọn àròyìn ọlọ́ọ̀ alákọ̀ọ́kọ́ ni ar ìyọnu ẹlẹ́ẹ̀kejì ni as ìbínú á sì mọ̀ wípé àwọn àròyìn ọlọ́run ọba wa tawqifiyyah a kì í fagbárí rọ àyè gbìyànjú mú jáde ntọ́lọ́n bá fi ròyìn ara rẹ̀ láàfi ròyìn rẹ̀ àbí tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó bá fi ròyìn ọlọ́run làá máa fi ròyìn ọlọ́run torí ẹ̀ ọlọ́run ọba máa yọ́nú o sẹ́ni tí ìdí tí ìyọ́nú bá yọ́nú sí tọ́ba tọ́ sí àdéhìí wọn ń ṣàfihàn ọ̀kan nínú àwọn ẹni tí ìyọ́nú ọlọ́run máa tọ́ sí àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọ́n ń ṣe tí ó mú káwọn òbí wọn yọ́nú sí wọn tí ó sì takùtọ̀ lọ bákan náà àdìsí tún fi hàn wá pé nínú ìròyìn ọlọ́run ni ìbínú ọlọ́run dákun má bínú sí wa ọlọ́run á máa bínú nínú tí sì máa jẹ́ kéèyàn ṣàgbákò bínú ọlọ́run òun náà ni kéèyàn máa ṣe ń tí àwọn òbí rẹ̀ ó fi bínú sí lópin ìgbà tí ń tí ó ṣe táwọn òbí rẹ̀ fi ń bínú sí yàn kìí ṣe wípé tọlọ́n àbí tànábì ní í ṣe làwọn òbí fi wá ń bínú sí o ó jẹ́ pé bóyá òun náà pa tọlọ́n ọ̀pá tànábì àwọn òbí fi ń bínú sí torí ẹ̀ káma wá fẹnu wa rọ́ọ̀fù náà sọ pé olúwa kìí bínú o olúwa kìí bínú o a máa bínú o olúwa ẹlẹ́dàá wa a máa bínú a máa bínú sí ẹni tí ìbínú rẹ̀ bá tọ́ sí. báwo wá ni ìbínú rẹ̀ ti ṣe rí àmà káàsì máa wádìí báwo ni ìbínú rẹ̀ ti ṣe rí àdádálẹ̀ ṣùgbọ́n nígbàgbọ́ pé ọlọ́run ọba máa bínú gẹ́gẹ́ bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti ṣe sọ nínú alukur'an. ذلك بأنهم اتبعوا ما أسخط الله bẹ́ẹ̀ lọ́nà tó sọ nínú sọ́ọ̀tù Muhammad wípé ọ̀rọ̀ wọn tàdédé rí bẹ́ẹ̀ àfi nítorí pé wọ́n tẹ̀lé ń tó mú kí inú bíọ́lọ̀. torí olúwa ẹlẹ́dàá wa máa bínú àmọ́ àwọn báwo ló ṣe máa bínú. ọ̀ràn èèyàn ni lórí wa ká fi rinlẹ̀ fún pé máa bínú kò tọ́ sí wa rárá ká máa wádìí báwo ni bínú rẹ̀ ṣe rí kò tọ́ sí wa. ọlọ́run a máa yọnu báwo ló ṣe máa yọnu Kama wá ṣèwádìí báwo ni máa ṣe yọnu báwo ni yọnu rẹ rí àdádálẹ̀. àyè sì ìfọlọ́hún wéèyàn àti ọyọnu àti ó bínú ó ní í ṣe pẹ̀lọ́kàn. káma wá sọ pé ah sábà sọpọ́lọ̀ wọn bá ń yọnu sábà sọpọ́lọ̀ ń bínú tí kò ní bí ká sọpọ́lọ̀ ń lọ́kàn nù tí ó fi wá jẹ́ pé àfọlọ́hún àfi wéèyàn àwọn sọ pé rárá nítorí pé laysa kamithlihi shay'un Allah òun náà ni ọba فلا تضربوا لله الأمثال ẹ má fi kankan ẹ má máa fi ṣe àwọn àpèjúwe fún Allah torí pé ọlọ́run walam yakul lahu kufuwan ahad kò sí kankan tọ́jà pé a lè fi ṣe ẹgbẹ́ ẹgbẹ̀rà fọlọ̀ kò sí. ajẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa a máa yọnu sẹ́ni tí ìyọnu bá tọ́ sí a sì máa bínú sẹ́ni tí ìbínú tó bá tọ́ sí. lábẹ́ bẹ́ẹ̀ gbogbo oníkó wa wa ọmọ fáwọn òbí wa o ẹ jẹ́ ká tara àwọn òbí wa ká fi wá ìyọ́nú ọlọ́run ẹ ká tara àwọn òbí wa ká fi sọ́ra fún ìbínú ọlọ́run ìyọ́nú ọlọ́run ló yẹ wá ìbínú rẹ̀ ò lè pé wa o ẹnìkan sọ pé òun fẹ́ láti rí ìyọ́nú ọlọ́run látara ìyọ́nú òbí ṣùgbọ́n bí òun ti kú kí ló wá kù tó ń tún lè ṣe nítorí sí pọ̀ gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ti ṣe wá bilé rè lóbi máa fi ṣe ìgbọrọ sóbì lẹnu lẹ́yìn ikú òbí máa fi ṣe dáadáa sóbì máa fi tẹ̀lé tòbí lẹ́yìn ikú òbí. anabi sallallahu níbẹ̀ ni as-salatu alayhima ká máa ṣàdúrà fún bàbá àti ìyàwó ká ṣàdúrà fún wa. kìí ṣe kwado àjọ kẹta o kìí ṣe àjọ kẹjọ kìí ṣe sogójì kìí ṣe tọlọdọọdún àdádálẹ lélẹyìn wọn ìgbà àdádálẹ nítorí pọ̀pọ̀lọpọ̀ wọn gbẹ́sìn yé àwọn máa rò yí pé nígbà tẹ́ bá ti pé ọ̀rọ̀ àdúrà ni a jẹ́ pé iṣẹ́ àwọn àfáàní àwọn àfáàní ló máa bá a ṣàdúrà fún wa àwọn àfáàní wọn máa sọ pé ṣé dàláìlù lẹ́ ń fẹ́ ká ké fóbi yẹn dàláìlù báwo nígbà tí yẹn fẹ́ máa ṣépè fún yẹn nù nítorí pé nígbà pé dàláìlù yẹn gbólóhùn káwọn yin ànábì ni lọ́nà tó túmọ̀ sí wọ́n ròyìn rẹ̀ láròfọ́ ó kún bẹ́ẹ̀ ànábì sílẹ̀ gbọ́dọ̀ dàn wọ́n tún lè sọ pé ẹ ẹ bá máa ṣàdúrà fún bàbá wa wọ́n ti pọ́dún báyìí tí bàbá ti kú ẹ bá kí odidi alukurani apá màálù apá kí gbogbo eléyàn nígbà ládà kankan bẹ̀ ẹ má dáwọ́ yín nù sísàdúrà fún pẹ̀sẹ̀dìgbà tẹ bá jókòó oṣù mẹ́fà tẹ̀ fi ń ṣàdúrà tẹ wá jókòó tí gbogbo ẹsẹ̀ yín tẹ́jì ò lọ sí ẹsẹ̀ má tó wá jẹ́ pé gbogbo àwọn kókósẹ̀ iná ló ti di nǹkan tó ti sílì pa bí igi nígbà tẹ́jì ò débẹ̀ mọ́tọ́ dàbí pákó ó dìgbà táwọn bá tó ṣàdúrà bẹ́ẹ̀ kó tó gbà rárá ọlọ́run ọba ni ó gbàdúrà òun náà ló sì ní kí ọmọ ṣàdúrà fòbí ṣé bọ́lọ̀ ń kọ́ alẹ́ kọ́ ọ̀kọ́ rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run ni mo sọ pé ọlọ́run bá mi kẹ́ bàbá àti ìyá mi o kí ẹ bá àwọn méjèèjì ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi ó ti tó eléyìí tó túmọ̀ sí pé ọmọ rere òun kọ́ ló máa ń ṣàdúrà ọjọ́ àwọn ọmọ kú nìyẹn nítorí pé tí wọ́n ń ṣe lédè kúkúrú tí ọba yí ọdí tó fi jọ́ máa bú wọn ní kó sọ pípítọ̀ lẹ́yìn ọjọ́ kẹta lẹ́yìn àdúrà ọjọ́ kẹjọ lẹ́yìn àdúrà ogójì ọjọ́ lẹ́yìn ọlọ́dọọdún níjọba wọ ọlọ́run kó fi bàbá mi tó sì mọ pé ọjọ́ kẹta ni wọ́n ń jẹun ọjọ́ kẹjọ ni wọ́n ń jẹun ogójì ọjọ́ lọ ń jẹun ọdọọdún lọ ń jẹun wọn máa jẹun gbogbo ìgbà ó sì mọ pé ẹni tó ti kú kò ní kankan tó lè ṣe fẹ́ni tó kù láàyè òun ní bùkátà kẹ́ni tó wà láyé kó máa ṣàdúrà fún gbogbo gba ni wọn náà ń ṣàdúrà fórí ara rẹ wọn náà máa ń ṣàdúrà fóbi rẹ gbogbo gba ọmọ rere nìyẹn ó kéré jù lẹ́ẹ̀ márùn lójúmọ́ kápẹ́ nígbà tá à ń ṣe sọ̀láàtì wa ní ìforíkanlẹ̀ wa lọ́mọ tí wọ́n sọ pé rabbighfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira ó tó ó tó ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì fẹ́ni tí ọba gbọ́ lárúbáwá kò wá sáyè àti sọ yorùbá ń forí kanlẹ̀ ọkọ̀ ntúláàsì wàá kọ́ ńlárúbáwá ntúláàsì àmọ́ kọ́ ọmọ tí wọ́n ń tọ́ ọmọ sùn kọ́ ọmọ tàbí ẹni tí ọmọ sùfè Rabbi ghfirli wa li walidayya ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì warhamhuma kama rabbayani saghira wọ́lọ́n bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bá ti ṣe ṣe ìtọ́jú mi nígbà kékeré mi. tó bá tún ṣe tẹ̀sọ́ọ̀bù lẹ́yìn ìgbà tó bá ti sáàdì ọlọ́run níbi aburú àwọn nǹkan mẹ́rin tánàbí ni ká máa sáàdì rẹ̀ ṣáájú ká tó sálámà tó fi sínú àdúrà rẹ̀ tánàbí ni sàdúrà tó bá wà wù ọ́ ni fi sínú àwọn àdúrà tó wù ọ́ rabbighfirli wa liwalidayya warhamhuma kama rabbayani saghira ó tó ọmọ rere nìyẹn máa ṣàdúrà fáwọn òbí rẹ méjèèjì lẹ́yìn ikú wọn. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún nínú tí ó wúlò ó náà ní as-sadaqa ká máa ṣe sàrà fáwọn òbí wa méjèèjì lẹ́yìn ikú wọn èsì sàrà àjọ kẹjọ èsì ìjọ kẹta èsì ogójì ọjọ́ gbogbo ilé àdáda lè lásán èsì títà máa dín mọ́sàká pé mọ́sàlọ́kú máa jẹ ẹ̀tún náà ń ṣe sàrà thousand ọ̀parí ẹ̀ ẹ̀sì ẹ mọ̀ ibi táwọn ẹni tí máa jẹ sàrà wà torí bùkátà ló bí sàrà ẹni tó ní bùkátà ilé ẹsẹ sàrà fún kì í sì ṣe ká dípọ pọọfù nìkan ká dín mẹ́ta rárá ntọ́ da tọ́ da tọ́ da tẹ̀yìn ní ẹ̀yìn fi tọrọ ẹ wá sọ pé wọ́n lọ mo fi ṣe sàrà kí ládàá rẹ ọmọ lọ bá bàbá mi mo fi ṣe sàrà kí ládàá rẹ ọlọmọ báyà mi lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lè rí máa ná nínú tẹ̀yìn náà ó sokùn ẹbí pọ̀ ẹbí tó ṣe pé ọ̀bá ti tan mọ́ wọn tí ọ̀bá ti bàbá àtìyá rẹ̀ gbogbo èèyàn ti ń pera ọmọ lẹ́bí rẹ lónìí tí ọba ti ti bàbá àtìyá rẹ kí ló pọ̀ pọ̀ pẹ̀lú kí ló pa abádéró àti tẹ̀lé àpò tí báwọn èèyàn bàbá rẹ tí báwọn èèyàn yá rẹ ni àwọn èèyàn tó yẹ pé tí ọba ti ti bàbá àtìyá rẹ kò sí tó pọ̀ pọ̀ pẹ̀lú wọn ọmọ ṣe dáadáa nítorí pé tán bá rántí tán bá wo dáadáa tó ṣe sí wọn wọ́n rántí bàbá rẹ wọ́n rántí ìyá rẹ èyí sì ṣe dáadáa síyàn tí ìwọ wá rántí pé sábàbí lágbájá ló dérú ọmọ ẹ̀yọ́ rántí mi ká má rántí onítàn pẹ̀lú àdúrà yóò máa jẹ́ dáadáa fóbi torí ẹ̀ ìyá sí bàbá rẹ ti kú wàá fẹsẹ̀ ká gbogbo mọ̀lẹ́bí pàdánù ẹni tó jẹ́ amara ti lọ nobody should come to my house àbà wọ́n ní tí bàbá bá kú bàbá ni ìyá tí jọ máa ń tà tí fi wò pé tí mo bá sáré lọ bá bàbá nílé wọn ò lè bá gbọn ìyá yìí nù níjọ́ tó bá jí ọ tó o bá wá sáde àwọn náà sọ fún ó ti tà wá lọ́pọ̀ kò sí bó ṣe lè ríra wà bó ṣe lè rí wa rà lọ́wọ́n náà. ẹlẹ́kẹ̀rin òun náà ni ẹ ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá àtìyá yín ọ̀rẹ́ bàbá àtìyá yín ẹ ṣe dáadáa sí wọn lẹ́yìn ikú bàbá yín lẹ́yìn ikú ìyá yín. ẹ má jẹ́ kí àwọn ọ̀rẹ́ bàbá yín àwọn ọ̀rẹ́ ìyá yín ọmọ ah, bí bàbá wọn lájọ lájọ lájọ rẹ̀ àwọn ọmọ àwọn ọmọ òfò làwọn wọn ò tiẹ̀ pé àwọn mẹ́nìkan mọ́ àgùdọ̀ ọ̀jẹ́ lọ́wọ́ gẹ̀ẹ́sì àbùrọ̀mọ́tún ní sáfù subhanallah ẹ mẹ́jẹ̀ kí wọ́n tún atara tí ń kẹ́lu ní o tún máa gbẹnu àtẹ́lu bàbá yín àti ìyá yín ẹ ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ àwọn òbí. ẹlẹ́karùn-ún òun náà ni ìfẹ́dùwọ́sọ yẹtìhìmá àsọtẹ́lẹ̀ bàbá àti ìyá rẹ̀ ẹ̀mùsẹ̀ lópin ìgbà tí ọba ti sun tọ́ta kó tọ́ lọ́nbẹ̀. àwọn nǹkan márààrún yìí wọ́n bẹ nínú dáadáa eré ìtànàbí sallallahu alaihi wa sallam tó tún tọ́ka síbi ká máa ṣe fún àwọn òbí wa lẹ́yìn ìgbà tí wọ́n bá fi lé ayé sílẹ̀ ẹ̀yin tẹ́ bímọ ẹ kú oríire o ó dájú pé gbogbo ẹni tó bá bímọ láyé ìbá ṣe bàbá ìbá ṣe ìyá níjọ́ máa wè kíní kejì wọn òun náà ní kọ́ da fún màá yóò wù gbogbo òbí kọ́ máa wọn kọ́ bá ìyọ́nà ọlọ́run pàdé kò sóbì kan tí ó fẹ́ pé kọ́ mọ òun kọ́ bá ìdínà ọlọ́run ọba pàdé ẹ ràn àwọn ọmọ yín lọ́wọ́ lójú ọ̀nà ibi tí wọ́n fi bá ìyọ́nà ọlọ́run ọba pàdé lára yín ẹ má sì jẹ́ ẹni tó ṣe pé yóò sọra rẹ̀ dókútà àdìgbòlù níwájú àwọn ọmọ táwọn ọmọ òfin wa jẹ́ pé kàkà kí wọ́n soríire gbára òbí orí ibu lọ́mọ mi ò sí. òbí mi ní táwọn gbà wípé ọmọ lè ṣe sáwọn tó fi lè rí ìyọnu àwọn kò jówó lọ. ọmọ tí bá mówó wá tó sì jẹ owó tí ń bọ́ sásìkò tí ò sì jẹ owó kékeré àwọn òbí ọmọ jẹ lẹ́nu ni. àmọ́ ọmọ tí ọba jẹ́ pé awọ kájú lùfóònù náà òun ga alára mélòó ló ti gbọ́ nínú àwọn bùkátà rẹ̀ á ń bọ̀sibọ́sí pé yóò tún mówó wá bá bàbá àbí màmá kan eléyìí àìdáni wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa wá fọmọ wọ́n máa fi bú ọmọ wọ́n mọ̀ pé ebi èèyàn làbúrò tiẹ̀ wọ́kẹ́ dàgbà lásán ni kí láǹfààní tá à ń rí lára rẹ̀ ó wúlò fún wa ìyá tún lè yanu kọ́ máa sọ pé kí ni ọmọ tá a bá ti fi ṣe nǹkan oṣù dànù ti pẹ́ tá a wá fi sáyé. subhanallah òbí mi burú o àwọn ògbàgbọ́ pé orí ń bẹ tó yàtọ̀ sówó tí wọn bá ti fún wọn lówó ọmọ abú náà lọ́mọ iná ní yorùbá náà fi sọ pé ọmọ tó bá fi lè pawó wálé ó ní màmá rẹ̀ ọmọ ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ kọ́rọ̀ ti yín orí bẹ́ẹ̀ oore lọ́mọ oore lọ́mọ jẹ́ fún yín àwọn ọmọ yín yẹn ara ti ọwọ́ yín àwọn ọmọ yín ara ti ọwọ́ yín lódodo ọmọ lè ya hàn ọmọ lè ja onímọ̀tara rẹ̀ nìkan kébi àti ìyá ó sì máa jẹ àwọn òbí rẹ̀ ọ̀yẹ́ kọ́ pa àwọn òbí rẹ̀ jù ọ̀yẹ́ kọ́ rántí wípé tí ọba ṣe tiwọn báwo ni wọn ọba ṣe délé ayé ṣùgbọ́n àwọn náà lẹ́nu ní ọlọ́kọ̀ tó tu ọ̀wá sílé ayé ṣùgbọ́n ọmọ lè yọ ọmọ bú ó lè jẹ́ ọmọ tí ò ṣe dáadáa sóbì rẹ̀ ẹ̀mẹ́jọ tara ti ń kó tó wá rí ìbínú nítorí pé òun ti ń ṣe ti ń dùn yín lónìí sẹ́yìn bá ń ṣàdúrà tó padà wá máa ṣe nǹkan tí ó máa dùn máa yín tó padà wá máa ṣe nǹkan tí ó máa dùn máa yín ilé ìjọba ìgbà wa tó tẹ̀lé lẹ́yìn Al-Imam Al-Bukhari ọ̀dà yàtọ̀ lórí ìyá ni oní báàbò bẹ̀rẹ̀ ọ̀m nínú abala yìí afẹ́ sọ̀rọ̀ nípa ṣíṣe dáadáa sí yà oní haddathana Abu Asim an Bahz ni hakimi an abihi an jẹ́dẹ́ kultu ya rasulallah man abar qala um kultu man abar قال أمك قلت من أبر قال أمك قلت من أبر قال أباك ثم الأقرب فالأقرب إقوان هو لا تدو ببلا بهل ابن حكيم رضي الله عنه لا بي أقول لي سيدا دافيا وسيدا بيشو ما في بابات ياوا إنا نواني ولوليوا إكيني كتيوا إنا لوسي لتو يفكي السيدا داسي شو ما هو وقا غاجو كالو إقويا lábẹ́ ṣe dáadáa sóbì rẹ̀ ọ̀gá ju ipò bàbá lọ kò sì ṣàdédé jẹ́ bẹ́ẹ̀ àfi torí pé ìyá nìyà ń jẹ́ ìyá nìyà ń jẹ́ tẹ́ bá pè yàn níyà ó túmọ̀ sí pé inú rẹ̀ láti jáde wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run bá ló mú yín jáde láti inú àwọn àyà yín ẹ̀rí kọkùnrin wọn náà bàbá ni ọ̀ la shakka fi torí nǹkan kan lórúkọ mọ́ nǹkan kan tọ́jọ́ mọ́ àtàrà tiẹ̀ ni tó rúkọ mọ́ nǹkan kan lára obìnrin ni ló ti jáde tó fi wá dọmọ. ṣùgbọ́n wá níta lẹ́ni tí ó ru ọmọ yìí kó tó wá déyàn ìyá ni wọ́n sọ. ìdí nù lábẹ́ òfin ọlọ́run tó bá lọ ṣẹlẹ̀ wípé ọmọ yìí báyìí wọ́n bí bọ̀ náà zìnà ni ọmọ tá a bí bọ̀ náà zìnà òfin ṣẹ̀rí à ń sọ wípé kò ní bàbá lè má dá nítorí pé ẹgbẹ̀rún gbèjì èèyàn lè sọ fáwọn làwọn ni. nítorí bá ti mú obìnrin tẹ́ra alẹ̀ fẹ́nìkan bá a ti ránu ó túmọ̀ sí kó lè tẹ́ra alẹ̀ fún gbà. àti wá fọwọ́sọ̀yà pé lálágbọ̀n kan dé nìkan náà ni àkọ́kọ́ kọ́kọ́ jìyà ẹlẹ́ẹ̀kejì nípa àlè gbọ̀rọ̀ rẹ wọlé ṣùgbọ́n wọ́n ní ìyá kò sí bá a ti fẹ́ sí o ìyá ọmọ náà ni ọmọ jẹ́ ìyá ọmọ nínú ṣẹ̀ríyà wọ́n ní tó bá yẹ pé ọ̀nà ẹ̀sìn náà lóbìnrin gbà tí ma ọmọ òtògùn rẹ̀ ọ̀nà òtògùn ọmọ rẹ̀ wọ́n èé béèrè tó bá pé ìyá ló bá kú fọmọ alẹ̀ àbọ̀mọ ló bá tó fi ìyá alẹ̀ wọ́n èé béèrè pé tí torí ẹ̀ wọ́n sọ wípé wàlúwàlẹ́dù yarithu ummahu walau kana dhalika alwaladu natijan ani zina kódà kó ṣe pé zina ni wọ́n fi bí yóò jogún ìyá rẹ̀ torí ẹ̀ ìyá ẹni látàrí pé ó ru ẹni sínú ìyá ẹni látàrí pé ó rí ìpọ́njú lọ́jọ́ ọ̀kúnlẹ̀ tó fẹ́ bímọ eléyìí tó ṣe pé a máa ṣe sábàbí kóbìnrin gan kó tiẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀ ńgbà mí ìyá tó ṣe pé wàhálà ló fi gbóyún rẹ̀ káyé wàhálà ló fi bí ọ nígbà tí ó bí ọ ìyá tó ṣe wípé ìpọ́njú ńlá iná ló tún bá pàdé nígbà tí ń rí ọ ìgbà tí ń rí ọ tí ń fún ọ lọ́yàn kò rọrùn náà fún ìyá yìí èwo ni bàbá ṣe nù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé oyún lẹ́yìn ní ni Mr. Baba àbí ọmọ lọ́jáde gbàdí ti yín ni lẹ́bí lẹ́ ń lọ lébọ́ọ̀rù ní kálukú wá káyọ̀ òkè àbí ẹ̀yin ọmúlẹ̀ nígbà yà ni tẹ̀ ń fi fídì ọmọ lẹ́rìí kọ́kọ́ ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta kò sí fún bàbá ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta kò sí fún bàbá torí ẹ̀ màmá ìyá ipò rẹ̀ ga púpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé yíya ìyá sọ́tọ̀ pẹ̀lú ẹ̀tọ́ tó pọ̀ ju ti bàbá lọ Islam lọ kí ló ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti gba Islam ọ̀gbà Islam torí pé àwọn nǹkan tí Islam ń fa ayọ̀ fún wa yìí kò síbi tó ti lè rí tó bá rí bòmí wàá fọ wá gbẹ́bù kò síbi tó ti lè rí ìyá wa nítorí ọlá ńlá tí ń bẹ fún látàrí wàhálà ńlá tó ṣe Islam ní ẹ̀san ńlá ọ̀jẹ̀ mi ẹ̀san lọ́jẹ̀ tìyàwó látàyè mi. torí ẹ̀ o máa wò pé màmá rẹ ẹ màmá yẹn màmá yẹn sẹ́mi ẹ̀sẹ̀ tó sẹ́mi forgettable torí ó tiẹ̀ ti lágbá ó dájú pé ọ̀gbádùn ọ̀gbádùn orí rẹ ti dàrú orí rẹ ti dàrú ọ̀gbádùn. àà ìwọ náà ìyá gan tó kọ́ lédè lọ́n ti tátàtà tútùtù orí màmá gan pè kíákíá ìwọ náà rẹ lè wá lọ́nkà ìyanu pàkàkòkò ló ń wíwì kúwì ló ń sọ̀sọ̀kúsọ lẹ́nu ìyá jìyà púpọ̀ lórí ọmọ ẹnu rẹ̀ ni wọn náà ti wà ọba àjọkùnrin ọba àjọbìnrin ẹnu rẹ̀ ni wọn náà wà ọkùnrin lásán sì lóyún tó bá fẹ́yàwó torí bíyàwó ṣe ń ṣe tíkọ́tíkọ́ tí ń fò ní dákú tí ń fọ̀ láǹdí tó yẹ pé gbogbo oúnjẹ tó bá jẹ kò ní dúró nú ẹ̀ tó yẹ pé yọọ máa pọ̀ yọọ máa bí ní tó ṣe yí pé yọọ máa sí tọ́lẹ̀ mẹ́wàá ni ẹlòmíì ìjọba ti lóyún báyìí títí tí òfin fẹ́ bímọ hospital ni ọmọ àgbẹ̀ lórí kìnìún wà lákòóbá tí ìsálámà yìí náà ebóyìn rẹ wọn ní sínú tíyà rẹ fi dáhùn lẹ́nu ẹ wá ní mọ́mì rẹ sí ọ lẹ́nu ẹ ó dájú pé ọ̀gbádùn ọ̀gbádùn kọ́dà bí wọ́n bá gbé ọ lọ sípítù abẹ́rẹ́ ẹni tó ṣe pé kọ́ méjì kàn kò sí lọ sípítù kéṣe bí ti wéré o pé aláìméjì kàn lélẹ́yìí orí rẹ̀ ọ̀darú o àmọ́ kọ̀ méjì kàn abẹ́rẹ́ òun ọ̀bá gùn ṣé chloroquine wọn gun ó gun ọ ni àbí wò àbí ní bá kú. Akramakumullah ẹ wá bá mi wo táwa ni màmá láyè sí nígbà tá dàrú ta ni màmá àwọn màmá wa látọjọ́ Ọlọ́run ọba ti dálé ayé àmọ́ fáwọn náà ni wọ́n lóyún wa àwọn màmá wa yìí ẹyin wọn àti àtọ̀ tàwọn bàbá wa ló di àwa pẹ̀lú ìyọ̀ǹdọ́ náà àtàṣẹ rẹ̀ àwọn màmá wa yẹn yàtọ̀ sí pé ẹyin wọn àtàtọ̀ bàbá wa ló di oyún tiwa nínú àwọn màmá wa àwọn màmá wa rù wá ká títí tọ́lọ̀ fi kọ́kọ́ àjẹ́ bíbí màmá wa náà ló sì bí wa èyí tí ò rí wa bí ní rọrùn wọ́n ti ṣe abẹ fún un iṣẹ́ abẹ tán ṣe fún ọ̀yọ́kù màmá wa àwọn màmá wa àwọn náà ni wọ́n rè wá nígbà tá a bí wa àwa náà ń gbọ́nyà wọn à ń mú gẹ́gẹ́ bí oúnjẹ tọ̀ǹgbà tí wọ́n sì yarí tó olóòní mu ọyàn yá rẹ̀ àwọn wọn lọ bọ́ ọ̀ra nánù àbí four in one oríṣi mílíkì tó bọ́ ọ̀la mu wọ́n bọ́ ọ̀ra mílíkì tó wá mu kò tún sọ kò mú ọ kúrò lábẹ́ ẹ̀kọ́ máa yá rẹ̀ náà ni ọ àbí yá rẹ̀ tiẹ̀ gbé ọ falágbàtà alábàárẹ̀ àwọn ni wọ́n bá màmá rẹ̀ rí ọ kọ̀ yọ ọ kúrò màmá rẹ̀ ṣùgbọ́n lónìí ayé tó wá dàrú nísìnyí báyìí wọ́n ní wọ́n lè lọ gba ẹyin obìnrin kan tọ́jú àjòjì kó fi kún àtọ̀ tiwọ́ ọkọ kó wọ́n á gbé sínú ìyàwó rẹ̀ nítorí pé ẹyin ìyàwó tiẹ̀ kò fọ́nṣàn mọ́. ṣé ẹyin ẹlẹ́yin tá a lò máa tọ tọkọ tá a wá gbé sínú ìyàwó ọkọ tóun lẹ́yin tó wúlò sọ́sọ lẹ́yìn di ìyá ọ̀sọ lẹ́yìn di ìyá kọ́mọ. àwọn ìbéèrè ńlá tó wà láyé. ìgbà míì àtọ ọkọ ni ẹyin ìyàwó ni ṣùgbọ́n under physics wọ́n máa bá ṣe papọ̀ torí pé ń develop ó ń develop ó ń develop wọ́n á lọ gbé sínú obìnrin míì yàtọ̀ sí ìyàwó rẹ̀ tó lẹ́yìn òun á jẹ́ volontiara abániru oyún volontiara bá yóò tún gbowó sẹ́ wọ́n wá gbé sínú pé tí oyún yẹn yọ́ọ̀bá ni gbé oyún yẹn ká títí tí ó fi ṣe bí nítorí kó sì sẹ́ níyàwó tiẹ̀ kò fẹ́ wàhálà á máa ṣe tíkọ́tíkọ́ lẹ́nu iṣẹ́ tó tún á di pé òun tún lébọ̀ òun ò lè lọ bí iṣẹ́ máa ń gbà tó ń bí ma òun tún máa gba líìkù kan tí ò sí ẹ bá ní bí ẹ sì bọ́yá gbé ẹrù fún aláàárù láti bọ́ stọ̀pù pé bá ní gbé délé ókè ẹni tá a wá gboyún tá a gbé ẹyin ìyàwó àtàtọ̀ ọkọ rẹ̀ tá a gbé sí nínú òun ló sì ru oyún tó níyá ni abẹ́ni tó ní ẹyin hmm, torí pé ọlọ́run ní hamalatu ummuhu wahnan ala wahni ìyá rẹ̀ ó ru oyún rẹ̀ sínú wàhálà ó tún bí wàhálà subahana lónìí nǹkan tá a nìyà lọ́dọ̀ àwọn ẹni tí ń ṣerú àwọn nǹkan wọ̀nyẹn tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé tí wọ́n sọ pé lọ síwájú ọmọ èèyàn ti lọ síwájú mọ̀mọ́ bá wọn dásà rẹ̀ ṣáájú kó tó ronú lọ́pọ̀lọpọ̀ tá ń pè ní lọ ìfàsẹ́yìn lásán ìfàsẹ́yìn lásán ìgbóbìnrin kan lọ sí cement bank pé báńkì àtọkùn yóò wá lọ pé mo fẹ́ kẹ́ fún mi ní àtọkùnrin huge àwọn náà wá wò pé ọkẹ́ nínú rẹ́kọ̀d àwọn ní spam ẹnì kan tó ṣíòjì àfa yọba lọ ra àfi bí ìgbà téèyàn lọ ra paracetamol ní fámásì yọwọ àmúwálé yọwọ àmì kí wọn kò ń papọ̀ mọ́ ẹyin tòun títí títí títí wọn gbé sóònù n fẹ́ bí ẹni tí ó ṣíòjì wọn fẹ́ kọkùnrin kankan bò ń ṣe nǹkan kan tó ń fi àfa nígbà tí ó bímọ lọ bá bímọ róńdó wọn bá ní bóyá ńgbà tó kéré ni ọmọ ti dọmọ ọdún mẹ́wàá róńdó yìí náà ni ó tó rìn kùtì ẹ̀yìn àfi lọ́mọ ọdún márùn-ún. ṣé irú tó ń tọrọ lẹ́ta fóun ọba tó di kóòtù àwọn èèyàn ti di ẹranko bàjẹ́ lọ́dọ̀ àwọn òyìnbó yẹn so so gbogbo orú àwọn nǹkan wọn yẹn so àwọn màmá gidi lọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọn nínú alukur'an àwọn àyà gidi anabi muhammed sallallahu alayhi wa sallam ń sọ̀rọ̀ wọn nínú hadith sàábẹ̀ yìí bí anabi sallallahu alayhi wa sallam wọn ni qultu ya rasulallah mo ní rẹ̀ ránṣẹ́ ọlọ́run man abọ́ káni màá máa ṣe dáadáa sí qala ummu qala ummak ó ní yàrá yẹn yẹn ni pé bọ́ọ̀ ummak máa ṣe dáadáa sí yàrá qultu man adarra mo tún ní ta ni máa ṣe dáadáa sí qala ummak ẹlẹ́kejì anábì tún ní yàrá ni qultu man adarra mo tún ní ta ni máa ṣe dáadáa sí lẹ́kẹta qala ummak anábì sallallahu alaihi wasallam tún ní yàrá ni qultu man adarra lẹ́kẹrin ta ni máa ṣe dáadáa sí ọ̀ọ́lẹ̀ abá àdúpẹ́ àwọn bàbá náà wá délẹ̀ tẹ̀ àdúpẹ́ fọlọ́ tí wọn tiẹ̀ sọ pé kò sí bàbá ń bẹ̀. thumma al-aqraba fal-aqrab lẹ́yìn náà àwọn mọ̀lẹ́bí ètò bá súnmọ́ jù lẹ́yìn náà ètò pọ́wọ́lì lẹ́yìn náà ètò pọ́wọ́lì lẹ́yìn náà ètò pọ́wọ́lì. a rí pé àdéhùn yìí anabi sallallahu alayhi wa sallam ọ̀la pé ó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti pa wá láṣẹ ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ṣùgbọ́n dáadáa ilé ìtọ́níká ṣe sí wọn yẹn tẹnìkan ju tẹnìkan lọ torí dáadáa tọ́níká ṣe sí ìyá wa yọ pọ̀ níye ló ń kà ju èyí tí wọ́n ní ká ṣe sí bàbá wa lọ yẹn ni pé wàá ti ṣe dáadáa pélé pélé mẹ́ta fún ìyá rẹ kí bàbá rẹ ó tó di kó o sì kan fún un. Ibn Battal rahmatulahi alayhi wọ́n ní ọ̀rọ̀ yìí muqtada an yakuna lil ummi thalathatu amthali ma lil ab min al birr. ń tọ́ka sí pé ó yẹ kí bàbá àyíyá kọ́ sí ìlọ́po mẹ́ta dáadáa irú ìta ṣe sí bàbá kí ìyá wa kó ní ìlọ́po mẹ́ta dáadáa rú ìta sì sí bàbá. ọ̀lẹ́wọ̀ kẹ́lẹ́ dàlẹ́ ó ní kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀ ṣé báwọn méjèèjì wọ́n jọ bí ma. ó ní tọ́fà tó fi jẹ́ bẹ́ẹ̀ ni lè su'ubatil hamli torí ìṣòro tó wà nù oyún oyún gbígbé ká tó máa ń halẹ̀ mọ́bìnrin pé kí ni gbogbogbogbogbò wọ́n ní sábà kọ́kọ́ lóyún láyé ni à wọn náà ní wò bàbá <laughs> ọkùnrin ọkùnrin

ثم الوضع لينا ببما ثم الرضاع لينا ريما إن كمت تاني فهذا تنفرد به الأم أو كمت تاني بابول سيو توبا بينو باونيون كون ياو ري أوني ما بنسو تítí tó fi bí tọba sì bínú tó ń wo pé tíkọ́tíkọ́ rẹ ti pọ̀ tó bá dijọ́ tó bá dijọ́ tí ọba bí ma ẹnu kọ́ lọ́ba lébọ̀ ni wọ́n gbà á nù rẹ kó bì ọwọ́ àfọmọlọ́yàn ẹ̀rí ẹlòmíì sára ẹ̀kọ́rọ́mùkúnlọ nínú àwọn ọkùnrin <coughs> ọmú rẹ̀ yóò wá dàbí ọyàn obìnrin ọmọ rondo tẹ gbé lọ́wọ́ dàbí kíni tí wọ́n máa ń bá tiré tó ń bá tiré tó mọ bá wo igbá àyà bàbá rẹ̀ kẹ́ ọfẹ́ jọ tí mo máa ń mu láyà mọ́mìlà tí wọ́n ti gbẹ́ lọ́wọ́ gbà tó kéde ọfẹ́ sọ méjì yẹ ẹ̀yìn. <laughs> tó ti kú bá máa bá fà kò sí tí ó rí fa mẹ́. eléyìí àwọn ìyá náà ni kò rọrùn ọ̀rọ̀ obìnrin mi ọmọ sọ fún yín pé tí ọmọ bá ti lè fa ọyàn òun báyìí lórí ó ti bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù tóun rí pé gbogbo tó ń lò ń jẹ báyìí kò sí nǹkan kan nu ma gbóòn lòun ó ṣe sọ sùn yàmú Ramadan. ẹ̀yin lè máa yín mú pé ẹ̀gbọ́n gbogbo tó ń lò ń jẹ ọmọ aróńdó fa lọ a ní gbọ́n kankan nù rẹ mọ́ o sì fẹ́ẹ́ jọ kàdé mu. ṣé bí alára lọ́mọ ti ń so. tọ àwọn obìnrin nìkan ló máa ń ṣe léyìí o ó tẹ sùkọ́ bí ha wàhálà tóbìnrin obìnrin kan lọ́mọ. thumma tushariku al-aba fi at-tarbiyah síbẹ̀síbẹ̀ ọwọ́ kan sẹ́yìn lè pẹ́ǹsì ni pé ẹ̀ ń rí ma èyí ti pẹ́ ń rí fún ọyàn o ntọ́jú ẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ ń sọ fún pé ah, ọwọ́ tó máa lọ àìlọ́ owó sí ọyá dìde kọ́ wá ń bí ọyá ìwọ náà máa rìn bọ̀ máa rìn bọ̀ ẹ ṣé ìwọ nìkan ló ń ṣe yìí ẹ̀ ń kọ́ ọmọ lédè tí ìwọ nìkan ló ń ṣe yìí ẹ lọ mú kíní ẹ wá ẹ lọ fi sọ́hun o lọ pe lágbádá wa ẹ yà fọ́ kọrí rẹ ẹ yà fọ́ kẹnu rẹ imú rẹ dà. ṣé ìyàwó yín lè ṣe wọn lòun náà pé ọkọ rẹ ni wọn tún jọ ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́. èwo wá là wá dá sí. kọ́ lọ́run ẹlẹ́dàá wa ti ṣe àfihàn eléyìí nínú alukur'an. òní wa wassayna al-insana biwalidayhi hamalathu ummuhu wahnan ala wahn wa fisaluhu fi 'amayn. ọlọ́run ti tọ́ka sí nǹkan mẹ́ta yìí eléyìí tó ṣe tó bá wá sọ pé ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ ọkùnrin wa ń bínú ẹ lè yí padà kẹ́ ẹ dìyà ìsìláàmù òtútà ọkùnrin olóńfẹ́ dobìnrin kó o di adé dobìnrin ìsìláàmù ọ̀farama ọlọ́run ni a ti pa ọmọ èèyàn láṣẹ pẹ̀lú kó ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì òbí méjèèjì bàbá àtìyá ni o ọlọ́run ọba wa fi ti bàbá sẹ́gbẹ̀ẹ́ kan ó ní hamalathu ummu ìyàwó ìyá rẹ̀ òun ló lóyún rẹ̀ wahanan wàhálà alẹ́ wẹ́hìnní lórí wàhálà ń gbà bímọ ó di méjì yẹn ni pé ìpọ́njú nígbà oyún ìpọ́njú nígbà bíbímọ. wọ́n fi sọ́ọ́lù hù ìhàmẹ́yìn rírèé fífún lọ́yàn ọdún méjì ló náà tún gbà. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ni bàbá ṣe ń bẹ̀ kò sí èyí tí bàbá ṣe ń bẹ̀ o. tó bá jẹ́ pé màjẹ́ni tún ṣèbéèrè ṣèbéèrè tán kí n ṣe dáadáa sí jù wọ́n ní ìyá rẹ̀ tátún kí n ṣe dáadáa sí jù wọ́n ní ìyá rẹ̀ tátún kí n ṣe dáadáa sí jù wọ́n tún ní ìyá rẹ̀ tó a sọ pé ìyá rẹ alákọ̀ọ́kọ́ lórí ipò lóyún rẹ ìyá rẹ ẹlẹ́ẹ̀kejì lórí ipò ńlọ́gbà ìpọ́njú pàdé ńjọ́ tí ó bí ọ ìyá rẹ ẹlẹ́ẹ̀kẹta lórí ipò ńlórí ọ tó fún ọ lọ́yàn èwo àwọn bàbá ṣe o dábì sọ pé bàbá rẹ bàbá rẹ bàbá rẹ lẹ́yìn náà ìyá rẹ èwo bàbá ṣe bàbá òsè kankan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá sọ pé màmá kan oyún lò ní o wọ́n gbọ́ ọmọ kó nu rẹ ni o ok wọ́n gbé jáde gbẹnu rẹ síbẹ̀ mọ̀ pé tí wọ́n bá gbọ́ ọmọ jáde náà nu wọ́n bẹ́ẹ̀ nù òkè sójú àpamọ́ àjọjú ara mọ́ ẹnìkan tí wọ́n bá ti yanu rẹ̀ tán bẹ́nu rẹ̀ tán gbọ́ ọmọ jáde ó tún ti di dáméjì lọ́nà kan nìyẹn ṣé wọ́n bẹ́nu tiẹ̀ nítorí pé òun bímọ wọ́n bímọ kalẹ̀ fún ọ̀gbọ̀nà tiẹ̀ ṣé inú tiẹ̀ àpámbẹ́mbẹ́. wọ́n ní ìyá kan ọkàn lóyún ni ó bímọ kò rí má. ajẹ́pẹ̀tọ̀ rẹ̀ yẹ kó di méjì <laughs> wọ́n tẹ́ra rẹ̀ jẹ́ di. nítorí pé òmùká òmùká òmùká ó ní í tó pọ̀jù nínú àwọn obìnrin kò sí èjì èyí tó pọ̀jù nínú wọn wọ́n bá àwọn àpọ́njú mẹ́tẹ̀ẹ̀ta ìpàdé òfin ọlọ́run sì ní pé ẹni bá ṣe dáadáa dáadáa náà ni wọ́n máa fi san lẹ́sàn. torí ẹ eléyìí náà túmọ̀ sí pé bàbá rẹ̀ ọ̀dà máa ń kankan o bàbá náà a bàbá táni ọba máa jẹ́ ìyàtọ̀ ọba sí bàbá kò sí torí ẹ ẹ̀rí bàbá náà tí bàbá náà bá fẹ́ tó bá fẹ́ fi han obìnrin bó ti máa nígbà tí ìjà bá ṣẹlẹ̀ tóbìnrin bá sọ pé òun kọ́ máa lọ òun kọ́ máa lọ ọkọ máa wá bì obìnrin náà sọ pé ń máa ń bì òkè àbọ̀ àìbọ́ máa ń bì sẹpẹrẹ àbí òye ọ àmọ́ ọ̀sà pọ̀ mọ́ wa bì àbí òye torí ẹ àwọn ọkùnrin náà ṣe fọwọ́ rọ́ sẹ́yìn torobìnrin kan kò lè dìídì dọ́mọ bí nígbà tí èsì ìyá ànábì Ìsá alayhi salam tẹ́lẹ̀ ìbá yé wa eléyìí fi hàn pé ọlọ́run ẹlẹ́dàá wa fi hàn pé ipò ìyá ó ga jù ti bàbá lọ nípa bọ́mọ ṣe dọ́mọ wàhálà tí ìyá kojú lórí ọmọ ọ̀pọ̀ púpọ̀ eléyìí jẹba. wọ́n á ní ṣé bọ́lá ti ṣe sọ yìí orí bẹ́ẹ̀ náà láwà kátìẹ̀ tó lọ bẹ̀rù ẹjẹ́ àtẹ̀tẹ̀ jó àtẹ̀tẹ̀ tí ń bọ̀ yìí mà. ìgbà wa ti ń bọ̀ yìí ó wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhu àlè fi kún ọjọ́ ra wọn mọ̀ bá jíjọ́ nù. sílẹ̀ yìí wá túmọ̀ sí pé gbogbo wa nínú ìgbésí ayé wa ọmọ la jẹ́ fáwọn òbí wa dáadáa wa tá a máa ṣe sí àwa ó pọ̀ ju èyí tá a ṣe sí bàbá wa lọ àwọn ń sọ pé lọ́dọ̀ tàwọn àwọn méjèèjì jọjọ gbà àwọn méjèèjì jọjọ gbà nítorí pọ́lọ́ ẹlẹ́dàá wa ó ti fi hàn pé wọ́n sọ ìnà ìnsánà bí wàlídẹ̀ àṣẹ tá a fi pọ́ mi à ń fi pa pé kò ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì àti wàá máa fún ìyá lọ́lá lórí bàbá àwọn ọ̀gbọ́ yìí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbọ́ yìí bẹ́ẹ̀ nítorí pàdé tì í ó ti hàn jù tí irú ọ̀rọ̀ yìí ọ̀bá yé ó dájú pé kò sí tó tún lè yéèyàn ìlọ́pàá làwọn olùmọ̀fẹ́ sọ pé wa laysa yasihhu fil adhhani shay'un idha ihtaja an kò sí nǹkan kan tó lè yé nu ọpọlọ mọ́ tó bá ti pé ọ̀sán nígbà tọ̀sán wà ó tún bùkátà ká mẹ́rin wá pọ̀sán ni tọ́rọ̀rọ̀ yìí clear ta lẹni tí màá máa ṣe dáadáa sí jù ta ni màá máa ṣe dáadáa sí wọ́n ní ìyá rẹ̀ ta tún ní máa ṣe dáadáa sí ìyá rẹ̀ ta tún ní máa ṣe dáadáa sí ìyá rẹ̀ ta ní máa ṣe dáadáa sí bàbá rẹ̀ kò bùkátà àti máa sọ pé ṣé bàbá àti ìyá jọ dọ́gba àbí wọn jọ dọ́gba ṣùgbọ́n tí wọ́n bá ti sọ nínú mà kì í parí dáadáa tá a ṣe sí ìyá wa yóò jẹ́ ìlọ́po mẹ́ta tá a ṣe sí bàbá wa. a rí nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀kan gẹ́gẹ́ bí Imam Malik nínú tán gbọ́yé nínú ọ̀rọ̀ Imam Malik òun náà ni pé bàbá àti ìyá dọ́gba òfin kan sì sọ nínú ṣẹ̀ríyà ìdí tá a fi lè sọ pé àríyàn àríyàn tá máa bọ́rọ̀ lọ àárí òfin kan sọ pé al-madhhabu la yamutu bi mawti ashabihi bóun ni wọ́n ti gbọ́ yín nínú ọ̀rọ̀ malik ẹnìkan bíi malik léèrè ó ní talabani abi wa mana'atni ummi bàbá mi ni ń wá ìyá mi ni gbọ́dọ̀ lọ ewu lẹ́yìn oṣù bàbá rẹ ni wá ń bí màmá rẹ lọ gbọ́dọ̀ lọ malik wa sọ pé ọpẹ abáàkà wàlẹ àti àfẹ ọmọ orúkọ ẹgbọ yìí gbọ́rọ̀ sí bàbá rẹ lẹ́nu ó sì gbọ́dọ̀ sẹyà rẹ ẹgbẹ ò láti abẹ sí bàbá ni wá ìyá lọ gbọ́dọ̀ lọ malik ni gbọ́rọ̀ sí bàbá rẹ lẹ́nu má sẹyà rẹ ṣe àti lílo àtà ìlọ ṣé ó ṣeé ṣe àti jíjẹ àtà ìjẹ ṣó ṣeé ṣe. so àwọn olùmọ̀ọ́ ní ìtumọ̀ rẹ̀ ni pé lọ́dọ̀ Malik wọ́n gbọ́ yé mi o lazimul qawl ni wọ́n pè léyìn kí ẹ sọ pé Malik sọ pé wọ́n jọ dọ́gba lazimul qawl ìyẹn ni pé ntí ọ̀rọ̀ yìí tó tọ́ka sí ni pé lọ́dọ̀ Malik bàbá àtìyàdọ̀ nípa ẹ̀tọ́ ẹnìkan ojú ẹnìkan lọ lọ́dọ̀ Al-Layth ibn Sa'd rahimahullah olùmọ̀ńlá lónà gẹ́gẹ́ bíi Imam Malik wọ́n sọ pé ọ̀tẹ̀ ummak ìyá rẹ̀ ní kò gbọ́dọ̀ sí. nínú eléyìí o bàbá rẹ̀ ní kò wá ìyá rẹ̀ ní ọ̀gbọ́dọ̀ lọ ọ̀gbọ́dọ̀. kí ló dé torí pé <laughs> bàbá rẹ̀ ipò kelo lọ́wọ́ ipò kẹrin. so tíyà rẹ̀ bá tún ní má lọ ó tún ní lọ lẹ́ẹ̀kejì. tíyà rẹ̀ bá tún ní má lọ ó tún ní lọ lẹ́ẹ̀kẹta. ẹ̀kẹrin lọ́wọ́ àtúnṣe kí ni yóò tún wà lọ eléyìí jẹ́ tá a fẹ́ dúró sí lónìí báyìí. ọ̀ràn yẹn ló ó fi hàn pé dáadáa tá a ṣe sí ìyá wa wọ́n gbọ́dọ̀ jẹ́ ìlọ́po mẹ́tẹ̀ ìta máa ṣe sáwọn bàbá wa ọlọ́run kò sí wa lọ́mọ tí wọ́n máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ọlọ́run ọba ní tá a máa fi ṣe dáadáa náà ní ìwà ní ìṣesí àti nǹkan àní ọlọ́run máa fi wọ́n wà àwọn ẹni tí ń ti ń ṣe dáadáa sáwọn òbí wọn ọlọ́run máa pa wọn dà sáìdá àwọn ẹni tí ò sì tí ì máa ṣe dáadáa sáwọn òbí wọn ọlọ́run bá wa yí wọn padà sí dáadáa àwọn tó ti fẹ́ ya ọmọ kọ́mọ tó fẹ́ ya garawa máwọn òbí wọn lọ́wọ́ ọlọ́run bá wa dá wọn padà síbi tó dáa ọlọ́run kò sọ alẹ́ ní tí wọ́n máa ṣe dáadáa subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. oníbèrè bẹ́ẹ̀ láti èkó sọ pé tí àwọn òbí bá ní kí ọmọ kó fẹ́ nìkan tí ọmọ yòówù nífẹ̀ẹ́ sí ọmọbìnrin pé ṣí tí ọmọbìnrin yẹn tó bá tí ò bá fẹ́ ẹni tó wọn ní kó fẹ́ yẹn tí kò jẹ́ pé máa rí ìdí àwọn òbí yẹn. alhamdulilayi ní ìgbà tí àwọn òbí tó bá lẹ́ni báyìí pàtó ní kọ́ ọmọ ọ̀fẹ́ lọ́mọbìnrin tó nítọ̀hún sì wọ ọmọbìnrin ṣé kóbìnrin ọgbọ́kọ́ gbà ní àbí kọ́ kọ̀rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu tí ńgbà tó bá kọ̀rọ̀ sí wọn lẹ́nu ń bẹ̀ wọ́n tí ò lè tara rẹ̀ rí ìbínú ọlọ́run akọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run wọn kì í túláàsì ọmọ ọmọbìnrin tó bá ti bàlágà wọn kì í túláàsì wọn fi fún ẹnìkan pàtó ṣùgbọ́n ẹ gba ìyọ̀ǹda rẹ̀ ni tó bá ti fún wọn yọ̀ǹda wọn fún fún ẹnìkan wọn fi fún un ọmọ ọmọ tí ò tí òbí bá wá ń sọ fún ọmọ tó ti bàlágà pé fẹ́ lágbájá ìmọ̀ràn ni wọ́n ń dá ìmọ̀ràn ni wọ́n ń dá tó o bá gba ìmọ̀ràn wọn wọlé tàbí ha wọlé àmọ́ nítorí pé ò lè pọ̀ gbọ́ngbọ́ngbọ́n kọ́ gbọ́n bí àwọn òbí rẹ̀ nítorí pé táwọn bá rí ní ìjókòó bí wọ́n bá gun ẹlikọ́pítà ò lè rí nítòsí dájú ní pọ̀pọ̀lọpọ̀ òbí tó dájú náà máa wá fọmọ wọn tí wọ́n bá fi wá fẹ́ sọ pé ẹni tí wọ́n ní kó fẹ́ yẹn kò tẹ́ ọ àlàyé ló ṣe fún wọn pẹ̀lú pẹ̀lú tobínúbì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó jẹ́ kí n tó yí ọ ó jẹ́ kó yé àwọn náà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí wọ́n lọ́lọ́ ṣe bẹ̀ tó bá ti fi yé wọn àwọn náà ní mọ́ tó láti àmọ́ kó tẹ̀lé nítòbí rẹ wí òré wà ń bẹ̀ fún ọ púpọ̀ tó bá lò ṣe pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko kò sínú téèyàn máa tara rẹ̀ rí bínú ọlọ́run ẹlẹ́dàá. ìbéèrè tó yẹn wọ́n sọ pé tí òbí tó bá kọ̀ ọmọ láti lo ìjáàbù pé wọ́n máa ṣépè fún ọmọ tó yẹ pé wọ́n lo ìjáàbù náà pé ṣépè yẹn máa mú. a ti mọ̀ pé hijab lílo hijab òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni ọlọ́run lè dáhùn sọ pé yá ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما àṣẹ Ọlọ́run ni ó kárí àwọn ìyàwó Ànábì àwọn ọmọbìnrin Ànábì àti gbogbo àwọn obìnrin mọ̀mìnì títí díjọ́ gbẹ̀ndà òkèèyàmà tẹ́nìkan bàbá wa ni àbí ìyá wa ni tẹ́bá láwọn ò fara kátẹ́ láti Ọlọ́run tó ní ká lo hijab tó ní ká wọ jìlìbà so gbígbọ́rọ̀ sí wọn lẹ́nu ń bẹ̀rù ó lè jẹ́ ká rí ìbínú ọlọ́run nítorí pé òfin ọlọ́run sọ pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq kọ̀tọ́kọ̀tọ̀nà ká gbọ́rọ̀ sẹ́dọ̀ ọlọ́run kan lẹ́nu ní ìgbọ́rọ̀ síni lẹ́nu tí ó mú ní sẹ́lọ̀ torí ẹ̀ tí wọ́n bá ṣépè fún ọ nítorí pé wọ́n ń wọ jìlìbáàbù èyí tó fi ṣẹ̀rí àníkáwọ̀ pé wọn ò lè mú ọ torí lábẹ́ òfin ọlọ́run Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ́nà àdéhùn tó fẹsẹ̀ rìn pé tó máa ṣépè fún yẹn èpè ọ̀sà yóò fẹ́ wọnú sánmà wọ́n dínà mọ́ tí ò bá rọ́nà lọ yóò fẹ́ wọlé wọ́n dínà mọ́ ẹ̀yìn ìgbà náà iná wa dojú pẹ́ ní ká ṣe fún tó bá jẹ́ pọ́ńtìyàn lẹ́tọ̀ọ́ sí pé òun èpè ọ̀padà fàbọ̀ fílẹ̀ pè torí rẹ̀ ká sọ̀rọ̀ a máa ṣe pé ẹ̀yin òbí tẹ̀ gbẹ́sìn yé látàrí pé ọmọ yín fẹ́ sẹ́sìn ẹ̀yin òṣìṣẹ́ kọ́ sẹ́sìn ẹ̀ tí wàá máa ṣe pé fọ́ọ̀mù kanṣu kanṣu ló kọ pé kò ṣe ti ẹni kò ṣe ẹ̀yin òṣà ìgbọ́rọ̀ sóbì yín lẹ́nu rí ọmọ kan má sì ṣàìgbọ́rọ̀ sí yín ẹ̀ ṣépè fún ni ó dájú pé ẹ múra kalẹ̀ láti máa sunkún níjọ́ tí àwọn ọlọ́mọ bá rọ́mọ tiwọn tí wọ́n ń dunnú àti pé pápá gan gbogbo ìpérú eléyìí kò lè mọ́mọ ẹ̀yin náà rẹ̀ tún síra yín torí pé orí yín lè pé ọ̀padà fàbọ̀ sí látàrí pé ọmọ ń ṣe tọ́lọ́run tẹ́ bá ṣépè fún ọ̀dọ́ yín náà lè pé ọ̀padà fàbọ̀ sí ẹ má ṣépè fún àwọn ọmọ yín só burú kí nǹkan tó yí só burú kí ẹ̀sìn yí ọmọ yín jù yín lọ kò burú ńgbà tí ò burú kó lówó jù yín lọ ó sì wá burú kó gbẹ́sìn yé jù yín wọ́n ní ẹ nítorí fa ni pé àwọn ọmọ yẹn investment ni wọ́n investment báwo nígbà tí wọ́n ti lé búrẹ́dì èèyàn làwọn eléyìí náà èèyàn làwọn eléyìí ntẹ́dọ̀ ọ̀jẹ̀ àti ntẹ́ ọ̀jẹ̀ ọlọ́run ti kọ́. níbẹ̀rẹ̀ pé pé nípa surrogacy tẹ̀mẹ́sẹ̀lẹ̀ kan pé tí bàbá àti ìyá tó bá fi ẹyin wọn tó bá fi sínú obìnrin tí wọ́n fún lówó ìtàlá máa sọ pé ó ní ọmọ tó jẹ́ ìyá ọmọ ṣé ìyá tó léyìn ni àbí ìyá tó gbóyún. èmi <laughs> torí pé àwọn àyà tí Islam pè níyà òun lọ́lẹ́yìn òun ló gbóyún òun ló bímọ rẹ̀ bàbá tí wàá mú kanú rẹ̀ tá a fẹ́ lómi ìyá wa dàmà. سبحانك اللهم وبحمدك أشهد أن